torí super eagles tinubu ń lọ wòran bọ́ọ̀lù àṣekágbá ní cote divoire àwọn àlejò tó bá fẹ́ wá rí olórí orílẹ̀-èdè wa bọ́lá ahmed tinubu lọ́fíìsì rẹ̀ lọ́jọ́ àìkú sunday ọjọ́ kọkànlá oṣù kejì ọdún 2024 yìí gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí tún èrò wọn pa báyìí o torí bàbá náà kò ní sí nílé tinubu yóò tẹkọ̀ létí lọ sórílẹ̀-èdè cote divoire tí wọ́n ń pè ní ivory coast nígbà kan láti lọ wòran àṣekágbá ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí yóò wáyé láàrin ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà ìyẹn Super Eagles àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Elephants of Cote d'Ivoire ìdíje ọ̀hún ni yóò fòpin sí ọ̀gọ̀ọ̀rọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ àti ìfigagbága tó ti ń wáyé láti bí oṣù kan sẹ́yìn fún ife ẹ̀yẹ AFCON láti mọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó perégedé jùlọ nílẹ̀ Áfíríkà orílẹ̀-èdè Côte d'Ivoire ni ìdíje náà ti ń wáyé àwọn ni wọ́n gbàlejò àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù yòókù lọ́dún yìí ààrẹ àjọ agbábọ́ọ̀lù ilẹ̀ Áfíríkà Confederation of African Football Federations tó tukọ̀ ìdíje náà ọ̀gbẹ́ni Patrice Musipe ló fìdí ẹ̀ múlẹ̀ fáwọn oníròyìn nílùú Abidjan lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ kẹsàn-án oṣù kejì yìí pé ààrẹ ilẹ̀ Nàìjíríà Bọ́lá Tinubu yóò wà níkàlẹ̀ ó sì jẹ́ ọ̀kan lára àwọn àlejò pàtàkì tí wọn yóò wòran àṣekágbá ọ̀hún wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ fún mi pé ààrẹ ilẹ̀ nàìjíríà ń bọ̀ ẹgbẹ́ igbákejì ààrẹ ni mo jókòó sí nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ nàìjíríà àti south africa wáyé bó tilẹ̀ jẹ́ pé mi ò lè fi ìdùnnú mi hàn nígbà tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan bá gbá bọ́ọ̀lù sáwọn síbẹ̀ inú mi ń dùn lábẹ́nú àwọn èèyàn sì sọ pé àwọn rí i pé inú mi ń dùn ó tún sọ pé òun máa lo àǹfààní náà láti bá Tinubu jíròrò lórí bí Nàìjíríà yóò ṣe béèrè pé kí wọ́n gbé ìdíje ife ẹ̀yẹ àgbáyé FIFA wá sórílẹ̀-èdè wa ká gbàlejò rẹ̀ ó ní téèyàn ò bá tí ì dé Èkó tọ̀hún kò tí ì dé ilẹ̀ Áfíríkà gẹ́gẹ́ bí ààrẹ fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù mẹ́rìnléláàádọ́ta tó parapọ̀ sínú àjọ wa ojúṣe mi ni láti jẹ́ kí ìdíje àgbáyé wá sílẹ̀ adúláwọ̀ mo sì lè fi nàìjíríà yangàn dáadáa ẹ ó rántí pé igbákejì ààrẹ kashim shettima náà wà níkàlẹ̀ lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ nígbà tí super eagles fàgbà han ẹgbẹ́ agbábọ́ọ̀lù bafana bafana ti south africa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó kángun sí àṣekágbá bó tilẹ̀ jẹ́ pé ọ̀mì ni wọ́n kọ́kọ́ parí ìpele àkọ́kọ́ àti ìkejì sí àmì ayò mẹ́rin ni super eagles gbá wọlé bàfánà bàfánà táwọn náà sì dá méjì padà lásìkò bọ́ọ̀lù goliwomi kí n gbá sáwọn èyí tí wọ́n ń pè ní penalties lédè òyìnbó lọ́jọ́ náà èyí ló sì mú nàìjíríà pérégedé fún ìdíje àṣekágbá tí yóò wáyé lọ́la sunday faith adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online